at least alẹ́lẹ́yìn kan tó já sí pé yóò máa jẹ intermediary ní ààrẹ àwọn àtọ́lọ́hun wọ́n wá dákọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ǹjẹ́ àwa lè máa pe ànábì ká máa sọ pé a fi ń ṣe àtẹ̀gùn sí ọ̀dọ́ ọlọ́run ọba tó fẹ́lẹ̀ tó fọ́dọ̀ mọ̀ṣọ́. ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ alhamdulillahi wa salatu wa salamu ala rasulillahi wa ba'd. irú intermediary tá ànábì jẹ́ láàrin àwọn àtọ́lọ́ pò láti tú gọmọ́ intermediary wo làdínábì jẹ́ kó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti mọ̀ lọ ọlọ́run náà sì rẹ́kọ́dẹ́ndà ànábì fún wa pé làkọ̀dìkà àgbàlákùn fi rasulillah uswatun hasanah ó tún rẹ́kọ́dẹ́ndà ẹnu suratul maida pé wà man yuti'ir rasula faqad ata Allah ó tún rẹ́kọ́dẹ́ndà ń bò míì pé قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إن تامدياري تاب نبي تاري إذا لما واسطة يا الله مسا ولا نبي ومحمد mo níbi ọmọ mọ́tà tójú ọmọ fún mi nígbà tá a bá fẹ́ ṣàdúrà sí Allah èyí tó rinlẹ̀ nínú sunnah tàbí Muhammad sallallahu alaihi wasallam ni pé àtàwásùlù eléyìí ọ̀yìn mẹ̀ṣọ̀rọ̀ àtàwásùlù yìí ghayru mashru' kò bá ṣẹ̀rí àtọ́lọ́run lọ. àtàwásùlù tó bá ṣẹ̀rí àtọ́lọ́run lọ ni pé ká fọlá ọlọ́run bẹ̀lọ́ àti gbogbo tó bá jọ mọ́ ìròyìn ọlọ́run pé á ọlọ́run àfọlá rẹ̀ bẹ̀ ọ́ agbára rẹ̀ bẹ̀ ọ́ ìmọ̀ rẹ̀ bẹ̀ ọ́ ọ̀rọ̀ rẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ sì ni alukur'anu kalamullahi wa laysa bi makhluq alukur'anu náà kílò náà ọ̀rọ̀ ọlọ́run a lè sọ pé ọlọ́run afọlá alukur'anu abidjan ni kò sí yàtọ̀ láàrin afọlá alukur'anu àti afọlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkànnù ẹlẹ́ẹ̀kejì ká ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ládàkọ̀ kan tá a bá ṣe kí á ah, ọlọ́run wọn la pé mo gbàwé ń jọba ìbáwẹ̀ náà sì ṣe gbò mí tó èèjà torí tiẹ̀ mo sì ṣe gbà á mọ́sáàsánù mi ṣe báyìí báyìí báyìí fèlè náà ó dì ìran mélòó ìran méjì ìran ẹlẹ́ẹ̀kẹta ni àtàwọ́sùn mọ̀ṣúrọ̀ ó ní tá a bá ro kan pẹ́ nìkan bá jẹ́ ní rí ẹnìkan rò pẹ́ ní ọlọ́run ní àlùwàsùn náà pé àtàwọn ọmọkọ́mọ́ ẹ̀dá fún mi ẹ̀ ẹ bá wọn ti sọ tọ́lọ̀ bùkátà báyìí báyìí kò fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún mi. ó di mélòó lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ilé ètò wọlé mọ́. báwa bá wò pé á ànábì náà á lọ́lá ẹ kò lè tó bá náà ọba abẹ́bọ lánàbì tọrọ kìí ṣe pọ́ wàá lo ọlá rẹ̀ kálánàbì ń bẹ láyé ni ọlá àdúrà tí ò bá ṣe fún ọ náà lọ bá lóògbé ẹ ànábì ẹ dákun ẹ bá ń ṣàdúrà fún ọlọ́run kó ṣe ẹ bá ń bẹ lọ́run kó ṣe nǹkan báyìí fún mi ìyírù yìí tá a lè lónú tàbí kọ́ ọjọ́ àwọn ah ọlọ́run mọ́sá wọlá ìmọ́nì mi sí anábùwà Muhammad ọlọ́run mọ́sá wọlé títẹ̀lé mi tí mo ń tẹ̀lé anábù Muhammad ọlọ́run mọ́sá wọlá àfẹ́ mi tí mo ní sí anábù Muhammad kàábà ní kàábà tí tóbi tó ń pọ́ bá tún lọ́lá kàábà náà ah ọlọ́run mọ́sá fi ọlá gbára rẹ̀ tó fi dé káàbà dúró àwọn bá ti máa lónú ooru àwọn eléyìí òní tó bá súnà tàǹdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó bá lọ wallahu ta'ala a'lam. jazakumullahu kullu khair. àwọn ọmọ ìyá wa tí wọ́n ń gba bíṣọ̀ bílà wọ́n ní àwọn ò rí kí àwọn ọmọ ìyá náwó sí àwọn ẹ̀dẹ́kùn tí wọ́n ẹ bá náwó sí wọn dáadáa ọlọ́run nǹkan kan wá ní ẹ̀sán dáadáa. a rí i pé bí kọ́sàn ìpìlọ̀ náà ni wọ́n ti jẹ́ kí ó yé wa yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ilé ní kí tó ń dọ́pọ̀lọpọ̀ wa aláàlẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá lélẹ̀ sọ̀tọ̀ wá tún wá rí ọmọ ìyá tó bá ní question bísímìlà mọ̀ bọ̀ wá. so àwọn ló kan pé kán ti send àwọn question wa sí wa tẹ́lẹ̀ ní so àdẹ́ dí kẹ́nìbọ̀dì send the question mi ti fẹ́ round up ní ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh lórí ṣùgbọ́n pé ká ní atọ́gùn láàrin ìyàwó àti ọlọ́run náà ká má kó ju ọba ẹ̀sìn nílẹ̀ yorùbá àmọ́ pé ogun tá ń lò egbogbo lọ́bi ṣe káàmọ́ àti pé ọlọ́run kájò ìṣèbí nọ́mà tó bá pé gọ̀ọ̀tà kan rẹ pé tọ́ba bá gún ọṣẹ àbọ̀gún kìíní pé wọ̀ ni àwọn kan jẹ́ kó yọra pé tí ọba ti lórúkọ àlùjọ̀nù tí wọ́n lè pe kókó pe sí gbàgẹ́ nọ́mà egbògi ewé lọ́ lò òyìn tẹ́lẹ̀ bá pé pẹ̀lú àti ọlọ́run bá láti ṣiṣẹ́ kí lè rí sí ìlú kan báyìí. Nàìjíríà ìgbà tí ẹ̀ ń bá ìdánilẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ní nǹkan kan tí mo gbọ́ yìí ìgbà tí mo sọ̀rọ̀ pé ó ní àwọn èèyàn kan tí aláàbásọ̀rọ̀ dàrẹ́tì. Wà á ti jọ́ ti Anábìwá Musa rí conversation to conversation ẹ wá ní láwọn sọ ábà náà ẹ̀kọ́ náà bá wọn sọ̀rọ̀ dàrẹ́tì. Sẹ́nu ṣe conversation to conversation wọ́n máa ń sọ fún wa pé tàwátà ló fi gáì ìnà ni àkọ́ṣọ̀ mi ni pé a lọ kíyàn lọ sí ìlú wọ́n wá ló fẹ́ gba ẹ̀jẹ̀ so ó wá ní ẹ̀jẹ̀ wo lẹ́nu yìí wọ́n wá lẹ́jẹ̀ tó tẹ̀yìn ó wá ní ah, ìjọsìn ní gbogbo ara òun ẹni tí ọlọ́run kọ̀ ní christian òun ò lè gba ẹ̀jẹ̀ wọn ó padà rẹ́jẹ̀ mùsùlùmí tó bá bá bẹ́ẹ̀ kú tí ò rẹ́ jẹ́ mùsùlùmí ojú wo ni ẹ̀sìn kúrò. insha Allah lẹ́yìn kwẹ́sàn mẹ́rẹ̀ẹ̀rin tó rà ń tó wà lẹ́yìn àgbà kwẹ́sàn mọ̀tọ́lọ́jọ́ ti lọ lẹ́gbẹ́kùn lọ́kùn. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ewé àti egbò ewé àti egbò àti ṣàkàsọ̀ láàrin àwa àtọ́lọ́ àti ṣe kí ni jọba àti sáàrin àwa àti ọlọ́ kí láti ewé àti egbò ń ṣe àti ń ṣe ìwòsàn ara ni ṣùkán mú ewé làpálàpá àti ewé kìíní kan kan wá jẹ́pọ̀ kan wá ní ẹsẹ̀ kan wá ní ẹmọ mú kọ́ọ̀tù méjì láàárọ̀ ní àárọ̀ èyí òun ṣe pa àbí ṣàkàṣọ sọ́dọ̀ ọ̀nà kódà àjọsìn fún kí láti yóò wá àtàṣàfì àfi ń wá ìwòsàn ni Al-Qur'ani ti sọ̀rọ̀ ìwòsàn àdàgbà Muhammad sallallahu alaihi wasallam onájì kínú ó sọ̀rọ̀ ìwòsàn àmọ́ lára burúkú ta nílẹ̀ Yorùbá rèé a ti ń da ìwòsàn papọ̀ mọ́ idán à ń da ìwòsàn sákòmọ́jú ni ìtàn ó kọ̀ kan làwọn àmọ́ pé méjèèjì ó kọ̀ wọ́n lápè oògùn ẹni tó rí ń fọ́ ẹni tí ń rún ẹni tí ń ṣe gbá ìwòsàn nìyí o àìsàn ní í ṣe májẹ̀mú kan tó de gbogbo ń ta bá fẹ́ lò fún yóò dúpé kó sáti mọ́ ní nǹkan àrẹ́mu nú èyí ò ní ó bá dé pé ẹ má gbogbo àlejò nú ẹ má pọ̀fọ̀kọ́fọ̀ sí ẹ má ṣe gbá gbogbo orí yóò kí là ń ṣe ìwòsàn ẹlẹ́ẹ̀kejì ó wá ní ìjọ pé oògùn náà là á mọ̀ sí àmọ́ tán ni ó ní bí ká mọ̀ ní oògùn tajà oògùn kí ni ìdán lọ fẹ́ ṣe lọ́wọ́ pé lóògùn máa sọ pé ìdán ẹ̀rí pé tàbá ti ń pè lóko tó jẹ́ kálukú kó mọ̀ mọ̀dájọ́ rẹ̀ fúnra rẹ̀ pé nígbà tí wọ́n gbé ọjà kalẹ̀ nísìnyí wọ́n wá fẹ́ pé ọjà tó ń tà yìí o kérò ọmọ wá bẹ́ẹ̀ nìtì nìtì ìdán lọ ló lọ́ọ́ fi pé gbogbo èrò wa èyí tà lọ lò tí wọ́n bò sí níwájú ẹ̀ lọ́lẹ́ alágbo àbí pé èèyàn lè lọ sí mẹ́díkà ọ̀dọ́ àwọn lọ́sídù ní jẹ́nu lọ́sídù kọ́ wá nígbà òkú tí mo fẹ́ ṣe ni pé indomie ní ta mo sì fẹ́ kéèrò ọmọ wa jẹ indomie ní ìyẹn ní indomie ti ń bẹ́ náà ọgọ́mọ bínú kọ́ wá ní ọwọ́ kéèrò ọmọ wa jẹ indomie ní ẹ̀rọ tó ń pè é sọ́jọ́ pé mẹ́nu ibi gangan ló yẹ kẹ wá yáàdá pé òsì ló yẹ kẹ lọ́kọ́ ṣogbóró eléyìí a gbọ́dọ̀ gbàgbọ́ iye dáadáa ara àwọn tá ń dàrú dàpọ̀ nílẹ̀ yorùbá rẹ̀ ẹ wo àwọn àfáà tí wọn láwọn ti jálà bí oṣù tó mọ jálà bí táwọn tó mọ ládùú àlàwọn ti ẹ ṣe wọn ń kọ́ ní èèyàn mọ́yìn lọ́wọ́ jẹ́ni pé kí níhun ó ti kílẹ̀ ibi tí wọ́n lọ tó wọ́n gbé nínú ogun tájà àwọ̀rò òkígbẹ́ ẹ̀yọ́nú ayé àgbélépọ̀tá owó tó ní oṣó lẹ́ẹ̀ ẹ̀yọ́ ní àgbà ogbóró àwọn yìí ìjọ ló kọ́ rẹ̀ kìí ṣe gbógun ìwòsàn àwọn eléyìí òun ni à ń ti ń wá tó yẹ ká wá lọ́dọ̀ ọlọ́run àwa ń wá ní ló wà sọ wa kó lọ lọ́wọ́ àlọ́ ẹlẹ́ẹ̀kejì wọn nígbà tá ara láwọn àtàwọn ni ó ṣẹlẹ̀ sí bàbá Jábìr ọlọ́run Allah subhanahu wa ta'ala lẹ́yìn tó kú tán ọlọ́run wa gbé dìde ọlọ́run wa bá a sọ̀rọ̀ kìfáhàn kí ló bí lọ́wọ́ kìfáhàn ó bá a sọ̀rọ̀ kìfáhàn ni pé mubashara ó bá a sọ̀rọ̀ directly biduni wasita tí ó ti intermediary láàrin wa àti ọ̀nà tí ọlọ́run lè bí ni pé báwo bá ti ọ̀ wá dá ọ padà sílé ayé nísìnyí kí ni ọ̀ bá lọ rí ṣe wọ́n lè sì tó pọ̀ ní pé ah, in tí ó wù mí ni pé kí n padà lọlé ayé kí n tó wá lọ rí jagun sójú ìrọ̀lọ́ ọ̀rọ̀ ní ọlọ́wọ́n ọba kan tó wá pa mí padà sí ojú ogun náà ẹwà àwọn sàhámà ọlọ́mọṣà yọrù sí wọn. tó sáábẹ̀ yìí làwọn afá mi ń fi ní ìtara gbọ́ táwọn afá bá ń sọ ní àpílà ní sọ̀hábì kan ọlọ́run bá sọ̀rọ̀ fìfà áhàn ẹ̀tọ́ mi náà ni bàbá jábìr ti ń ṣe Abdullahi radiyallahu tawassalu bi jahi fa inna jahi inda Allahi àbí kìí tàbí tàbí òun ní ṣe kí ni jọmọ́ ẹ gbogbo tí alukutubu ti sá abẹ bá tún gbogbo ẹ látòkè délẹ̀ ẹ nígbà mẹ àwọn rúbi tẹ́ẹ̀tì máa lọ rí bá rú ní alimọ̀dọ̀ art tí ilé ìjọuzi nǹkan tí pẹ̀lú alimọ̀dọ̀ art ni pé àwọn àdìbì tí ilé ìjọuzi kó ń bọ pé àwọn eléyìí wọ́n dàgbà parọ́ rẹ̀ mọ́ àgbẹ̀bì àwọn yóò máa ń pè ní alimọ̀dọ̀ art tó jẹ́ pàwọn àfóònù hadith wọ́n padà báyà ìmọ̀mí nínú ìjọ ojú fà àwọn nǹkan míì pé eléyìí ò dépò mòdó wọ́n o èsì ní káwá pé ní dọ̀yìn àmọ́ yóò àwọn ọlọ́mọ tí ó la nìyí ń gbà bàbá tí mo kíláàsì àmọ́ hadith tàwa sà lórí ìgbà yìí ẹ mọ̀mọ́ kí wọ́n dà ọ̀rọ̀ parọ́ rẹ̀ wà lọ́bì mi ẹgbẹ́ ti jọ́nù ó kù kan. aha àwọn lẹ́nu dání kó gba ẹ̀jẹ̀ tó wá ní gbogbo mùsùlùmí nìkan ló máa ń gbà á ní wá kú bẹ́ẹ̀ ńkọ́ bóun ni yóò ti bá ọlọ́run ó dìtẹ́ lórí ìmánì rẹ̀ ó ti ẹ̀ ṣe pé ó ti ṣì ìmọ̀ lò torí pé ọ̀rọ̀ à ń fọ́ra wa lẹ́jẹ̀ ọ̀rọ̀ tá a fi ń ṣètò àlàáfíà mi lóòótọ́ àwọn àlùfáà nínú Islam ó yapa inú erékà kan mọ́ lọ lórí ẹ̀bá náà gbogbo wọn kọ́ ni wọ́n àgírí ìpalẹ̀mọ́ lọ àwọn míì gbà pé gbogbo tí ń jẹ́ bọ́dì ara wa yìí àwa kọ́ la ní so ọ lè donate ẹ̀ fún ẹlòmíì ìdínú làwọn kan míì ṣe dúró lórí ọ̀gá ẹ̀ pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa lọ rí donate ẹ̀jẹ̀ but majority àwọn àlùfáà ni wọ́n ní ká ní pé káàkì tá a fẹ́ lọ rí donate yìí tó bá jẹ́ ní tó máa ń rí produce ẹgbẹ́ tá a bá mú kúrò kí ní òṣèké ni yóò padà síbẹ̀ wọn tó bá jẹ́rù yìí ò ní kò sílẹ̀ ìfilẹ̀ ṣẹ́gbọ̀n ẹ̀jẹ̀ bọ́n bá dàpò lára èmi ò padà bẹ́ẹ̀ àbí ò ní padà bẹ́ẹ̀ ẹni bá ti donate ẹ̀jẹ̀ nítorí mi ti donate ní dáadáa tó bá ti mú ó fún ọ ní mọ́ọ̀tì àti ní òkè mú dáadáa láàrin oṣù kan ọ rí pé ẹ̀jẹ̀ ni wọ́n bá gbẹ̀jọ̀ ń gbọ̀ nígbà tó ń gbẹ̀jẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n kàn yẹ pé wọ́n lè mọ́ ní strength tó nǹkan ló jẹ́ pé wallahu a'lam èyí tó lókè tí majority àwọn àlùfáà sì dólé lórí ni pé a lè donate ẹ̀jẹ̀ tó ń mọ̀ tí wàá rí báyìí ó jẹ́jẹ́ mùsùlùmí ó jẹ́jẹ́ ẹni tí ó ṣe mùsùlùmí kò sí yìí tá a lè lò ṣùgbọ́n sẹ́rí ọ̀rọ̀ tẹ́ni ní sọ ẹmọ́rò pọ́rọ̀ agbọ̀nù o torí bọ́rọ̀ bá ti ń dọ̀rọ̀ mùsùlùmí àtẹni tí ó ṣe mùsùlùmí àwọn àfáà mọ́ ní àwọn kẹ̀kẹ́ tí wọ́n fi máa yọ lẹ̀ torí pé innamal mushrikuna najasun ẹlẹ́tẹ̀ni nǹkan ẹ̀jẹ̀ ni wọ́n nǹkan ẹ̀gbẹ́ débi tí wàá máa jẹ́ ẹ̀jẹ̀ inú ara wọn so kí mùsùlùmí ó gbà kò sí ti òbúrú mẹ́ àmẹ́ni tó bá lóun ò gbà sílẹ̀ ìwà àníyàn ní ìmọ̀ torí pé tí dandan ni kò bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìníṣẹ́lẹ̀ kódà àtàṣà sí gan ipé ìyànjẹ ìyẹn fẹ́ ṣe ìwòsàn èèyàn wá lóun fẹ́ lóko wá lóun òlògùn tí dandan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so yìí tí ò gbọdọ̀ gbé wá ó ní kó sọ pé èèwọ̀ ni kéèyàn máa ṣe ìwòsàn yóò láni lákọọlẹ̀ kọ́lọ́mọṣà fún alágbọ̀yé ilẹ̀ ti ṣú ولا تنادي الجيران سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب والسلام عليكم ورحمه الله